tèmi ẹ máa kó déédéé wòye o ṣàlàfíà lẹ́wà ẹ kú gbogbo rọ̀kọ̀dìyàn tó ń lọ nílùú yìí ẹ kú gbogbo pé ó lè dá táwọn bá kiri ọlọ́run akúkú yóò wà <laughs> ẹ wo inú mi máa ń dùn ọkàn mi máa ń inú mi máa ń dùn orí mi máa ń wú ni ara mi máa ń yá gágágá ní gbogbo ìgbà tí má ti ní àǹfààní láti pàdé ẹ̀yin olólùfẹ́ mi torí pé kí ni láìsí ẹ̀yin kò lè sí èmi ẹ ọ́nì ènìyàn ó dára já aṣọ lọ ẹ̀yin gangan laṣọ iyì mi tí mo fi ń bora àwọn màdúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin tèmi nìbàdàn ní ìlọrin ní àkúrẹ́ ní gbogbo ògbómọ̀ṣọ́ ọ̀ṣun ní gbogbo east gbogbo àwọn tó wà ní kàlàbà ní akwa ibom ní àwọn tó wà gun. kano kaduna katsina àwọn tèkó ń kọ́ àwọn tèkó gan-an gbẹ̀yìn ẹ wo pé pátápátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tí ẹni sí wa lórí ìkànnì Orísun yẹn àti fún ètò akínyìn yìí torí pé gbogbo ògbà la máa ní máa ń rí àtẹ̀jíṣẹ́ yín pé ah Victor wọn mo láì nǹkan tó ń sọ lẹ́nu à kó tó lẹ́ ń sọ yẹn ṣé mo kò ń bá mi wíṣà kó tó sọ yẹn ṣé mo pé ìyàwó mi gbọ́ àti gbẹ̀mọ́ dẹ̀ ti change ah kan tínú mi máa ń dùn láti máa gbọ́ nìyẹn pé ẹ mọ̀ apart from pé bóyá à ń ṣeré apart from pé bóyá à ń entertain à ń gbára wa ní ẹ mọ̀ àjọ ń ṣe entertain ara wa a tún ń kọ́gbọ́n kan a tún ń kọ́ ìmọ̀ kan à ń fi ìmọ̀ kún mọ̀ inú mi máa ń dùn fún àwọn tí wọ́n ń ṣẹ̀dá darapọ̀ mọ́ wa ẹ má gbàgbé o orúkọ tèmi ò yí padà Victor Oyèbọ̀dé Ìfẹ́ Rótìmí ni orúkọ tèmi torí pé kí ni ìfẹ́ ni àkójá òfin ẹ mo dẹ̀ dúpẹ́ fún ìfẹ́ tí ẹ ní sí mi torí pé tí o bá ṣe pé ẹ nífẹ̀ẹ́ mi ni ẹlẹ́fọ̀n àwọ̀ pé aago méje bá ti fẹ́ lù kẹsàrí lọ wo Victor kò ní fẹ́ bẹ̀rẹ̀ ètò àmúdúpẹ́ gidigidi gidigidi gan lọ́wọ́ ẹ wo inú mi dùn ayọ̀ mi kún ẹ wo ẹ bá Jésù inú mi wà láìkó lè kọ́sẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ àdìpẹ́ dúpẹ́ lọ́wọ́ elédùwà ọba lánàá ọba lónìí ọba títí ayérayé ọba tó dá ẹ̀yin àti èmi sí di òní ọba tó ń pèsè fún jíjẹ wa ọba tó ń ṣọ́ àlọ àti àbọ̀ wa tí ò tí ò tí ò pa wá lẹ́kún ọba tí ò fi oúnjẹ àǹfààní wa sí ọwọ́ ọ̀tá wa tí àtẹ̀bálé máa tọrọ bẹ̀ níta àmọ̀dúpẹ́ ọlọ́run yìí pé ṣe bẹ́ẹ̀ ni la tún rí èdè la tún ọjọ́ tuntun la tún rí ẹ àtúnjẹ àti jáde láàárọ̀ àtúntì dé lálẹ́ yìí báyìí àtúntì wà láwọn ẹbí wa pẹ̀lú àwọn ará wa ààrẹ gbúrò ibi nípa ẹnikẹ́ni àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn tó wà ní ìdùbí láìsàn náà èmi má wọrí èmi mọ̀ pé lágbára Ọlọ́run ọba tó ní pé gbogbo tó hùn dáadára dára ni á fún wa ní okun àti agbára láìpẹ́ láìdùnà ẹ máa kún lórí ìdìbò àìsàn yẹn ẹ fò fàyọ inú yẹn á dùn ẹ̀yin náà ọwọ́ yẹn ẹ wò ẹnu yẹn á gbọpẹ́ ijó yín gan àmọ̀ pé Ọlọ́run ti dá àrà fún eléyìí lágbára Ọlọ́run gbogbo àwọn tẹ́lẹ̀ sì wà nínú gbèsè kan àbí ìkejì àwọn tó wà nínú wàhálà kan àbí ìkejì lágbára Ọlọ́run torí pé Ọlọ́run ló mọ wákàtí ẹ̀dá Ọlọ́run bá ló dá ènìyàn Ọlọ́run ọba náà ló ní ẹ̀mí ọba àti ìjòyè àtàwọn èèyàn lọ́wọ́ agbọ́dọ̀ gbogbo ohun tẹ̀ ń rò wọ́n kùdìẹ̀kudẹ tó wà láyé yín yẹn ẹ wò ó láìpẹ́ láì jùnà ẹnu yẹn á gbọ́ pẹ́ ọkàn yẹn á balẹ̀ ọlọ́run á fún yín ní omi ìdùnnú mu gbogbo pátápátá tó dẹ̀ dábẹ́ ni pé kò dáa gbogbo pátápátá lọ́nà máa ká kúrò tá a fi dídá dídá dídá rọ́pò lágbọ́dọ̀ bó ṣe máa rí nìyẹn ẹ ẹ kí mo pé ètò akínyìn yìí ẹ̀yin la ṣe fún ẹ̀yẹn ni pé láti lè máa fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ fáwọn olólùfẹ́ yín bí àtúnṣe ìgbéyàwó ni àbí tó ń ṣe ìkómọ ni àbí ìwúyè bóyá anniversary ní ṣọ́ọ̀ṣì àbí anniversary wedding onífi ṣe ayẹkáyẹ tí ẹ bá ṣe ẹ máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa lórí Orísun yìí àwa ó sì máa bá yín kà ẹ wò ó olùránṣẹ́ ní àwa ògbìfọ̀ lásánlásán làwa jẹ́ ẹ̀rẹ́ rán wáṣẹ́ á jẹ́ dáadáa ju bẹ́ẹ̀ ṣe lérò lọ lórí ètò yìí ni ẹ má gbé akínyìn ní ètò lórí ìkànnì Orísun TV ẹ wò ó àjàfẹ́mi àtẹ̀yìn bẹ́ẹ̀ ni lẹ́nìí ń tá wá ṣe èrè pa ni ẹ jísáré tayín lólobó kékeré kan bóyá a lè rántí àwọn eré kan tá a máa ń ṣe ní eighties ní seventies ní sixteen yẹn tó bá pẹ́ jù <laughs> kó tó di pé ẹ yéé sùn ẹ wò ó ṣẹ́rán tó rìn mo ní ní mo ní ní mo ní ní mo ní ní mo bá rúgbó kan lódò mo ló bùn mí lómi mu olóhùn òbùn mú lómi mu mo ló ṣapá kẹlẹgẹ mo ló ṣẹṣẹ kẹlẹgẹ bí kàkó abiyamọ mìnìmìnì ká ẹ ṣe rántí ohun tá a fẹ́ sọ lórí ẹ̀ lẹ́nu a fẹ́ sọ lórí erémọdé àtijọ́ àti erémọdé ìsìn èwo ló dáa jù fúdí èyí ẹ pé àwọn ọmọ yín jọ pé ẹ wá gbọ́ mọ́tà wà ní èjì yín eré tá a máa ń ṣe òun ni Victor ń sọ́n pa ẹ̀ ṣẹ́yìn tẹ̀ ń ṣeré ń sìn ẹ wò ó àti ìdè àṣì ń bọ̀ ẹ mọ̀ pé a sọ̀rọ̀ díẹ̀ àjò díẹ̀ a díẹ̀ dj mi tó gbá ski ọ̀rẹ́ mi èèyàn mi èèyàn tààtà mi ó wà nítòsí ó ti ṣetán láti fún wa ní àwọn olórin ọlọ́kan ọ̀jọ̀kan tá a máa mì lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ sí ẹ wo ẹ má yí kúrò ń bẹ̀ o à ń padà bọ̀ dj mi ó yá sáré gbé wa rìn gbé wa ní tíwá bá yé kò ṣàmọ̀ múlẹ̀ à bọ̀. Ah, ó yá ẹ káwọ̀ padà sórí ètò yìí ẹ má gbàgbé pé a kí yín ní ètò tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí lórí kan ní Orísun bẹ́ẹ̀ ni lẹ́wà yìí ẹ kú déédéé wò yìí ẹ̀dẹ̀ kú jókòó ẹ kú mílíkì ṣẹ́tì rẹ́dì tó báyìí àfẹsáré ṣeré pa ẹ mọ̀ pé àfẹsọ̀rọ̀ lórí erémọdé àtijọ́ àti ti ìsìn ẹ̀hún gangan ló dáa jù mo rò bóyá yá àwọn ọmọ wa wọn ti jókòó tí bàbá ìkàlẹ̀ rán létí pé ẹ wo nígbà táwọn wà ní school èdè pátá àwọn máa ń ṣe èdè táwọn máa ń ṣe òun nìbí tó ń sọ yìí ẹ ká wá wò ká wá gbé yẹ̀ wò ká wo àǹfààní tó wà nínú àwọn eré tá a máa ń ṣe nígbà yẹn ẹ mú gbàgbé o ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí Orísun at Orísun lórí YouTube at Orísun lórí Facebook lórí Instagram lórí Twitter àti gbogbo àwọn ayára wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé mi náà lè fẹ́ ṣe é sí ẹ lè wá mi lórí Facebook Victor Oyèbọ̀dé ni lórí Facebook gbọ́dọ̀ jẹ́ lórí Instagram ni ẹ at officialboyalinko ẹ kọ́ pọ̀ official boy alinko alinko yẹn sí ni kò ń ṣe k àǹkọ máa ń kọ k kò ń ṣe k a ni alinko yẹn so ẹ fi gbẹ ṣe boy alinko ẹ ti di píṣọ mi bẹ pẹ̀lú mo dání àti ìgò olójú mẹ́rin <laughs> ti máa wọ Ọlọ́run ní gbójújójú wa o àmì ó yá ẹ kà sáré bẹ̀rẹ̀ ṣé rántí fáwọn obìnrin lélẹ̀ àwọn obìnrin ẹ rántí ayé ọkùnrin náà máa ń ṣe àwọn obìnrin máa ń ṣe tẹ́ǹtẹ́ tẹ́ǹtẹ́ tẹ́ǹtẹ́ tẹ́ǹtẹ́ tẹ́ǹtẹ́ twenty thirty forty ah! oh! àwọn orin yẹn máa ń jẹ́ kí àwọn obìnrin kí obìnrin kó rí wọ́n ṣá counting gan kódà gan ọkùnrin èmi gan máa ń ṣe tẹ́ǹtẹ́ tẹ́ǹtẹ́ tẹ́ǹtẹ́ tẹ́ǹtẹ́ tẹ́ǹtẹ́ tẹ́ǹtẹ́ ah! oh! eré yẹn máa ń dùn kékeré nìyẹn ẹ lọ sí sùwé náà sùwé tá a máa fi òkúta sí ibi tá a máa lọ báyìí ẹ ẹ ẹ láti ọdẹ ah mo ti ra léyẹ mo ti ra léyẹ mo ti ra léyẹ ah ooo oh. àwọn ọkùnrin ẹni ti tébù sọ̀kà tébù sọ̀kà àṣeré táwọn fi counters play counters counters tẹ́kẹ́ ah, a máa mú kíní ńgbàyé rẹ̀ eh, kásẹ̀tì onírédíò kásẹ̀tì tá a máa ń play nínú rédíò mọ́tò nǹkan kan yẹn jẹ́ pé bàbá ti yọ kíní téèpù nú ẹ̀ tá a ti já gbogbo téèpù náà ìdànù kí ni ródóródó yẹn làwọn fi ń ṣe bọ́ọ̀lù á wà lọ wá counters bó jẹ́ bó jẹ́ kóòkì ni o àbí fanta àwọn tó ń mọṣẹ́ dáadáa wọ́n á tẹ̀ wọ́n á tẹ̀ lórí kó lè kí dáadáa ìmí kan máa tún wà kan wọ́n á kí gbogbo kí ní róbóróbó inú ẹ̀ yẹn wọ́n á fi sí i á máa play table soccer á ooo oh, ah, àwọn ọmọdé ò rere ṣe ò rere ṣe ẹ tún rántí ṣóṣó ṣóṣètò balẹ̀ tó tó tó tó ṣètò balẹ̀ tó. eré ah. wo ló tún wà ọ̀rọ̀ ẹ̀rọ mi létí eré wo ló tún wà eh, eh, bàbá mi ò lè bẹ màmá mi ò lè bẹ èmi nìkan mo lè bẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn abẹ́látòkè àbẹ̀lẹ̀ irú àwọn bíbẹ̀ òun ẹni tó bá lè bẹ dáadáa kí ẹ tó bá wo àwọn súrà àwọn eré tá à ń ṣe yẹn ó jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀sẹ̀ méjì tiro àwọn eré yẹn ó ní àwọn ọpọlọ kankan tó máa eré là ń ṣe o ṣùgbọ́n à ń rí àwọn àǹfààní kankan nú ẹ̀ irú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ń sìn ó máa ń jẹ́ ọmọ kọ́mọ strong ẹ pé ó máa ń mú ìpayà ó máa ń mú ìpayà kúrò lára ọmọ ni torí tó tó wá fi lè bẹ́ yẹn ni pé bí ẹ̀fọ́ lọ́wọ́ abẹ́ ẹ ṣe ó wá díṣẹ́ nílé àwọn tó ń ṣe crane àwọn tó máa ń di mast tó máa ń di nǹkan bíi network sókè yẹn wàá rí i pé òye ojú ò lè máa kọ́ ẹ mọ́ torí pé kékeré ló ti ń bẹ́ ìyún kéré jẹ́ tó rántí bàtà máa ń ṣe skipping rope tá a máa ń ṣe skipping rope báyìí tá a máa ń bàtà máa ń ṣe skipping rope báyìí ẹ pé skipping rope yẹn gbà yẹn exercise kan lọ́tọ̀ o lè máa ṣe skipping rope kó kó kó o sanra kó o ní àwọn gẹ̀rẹ́gẹ̀rẹ́ kan lára rárá ó máa fúyẹ́ ńlẹ̀ gidi iyùn tún wà ẹ tí wọ́n ti rí ẹ tí mo ní ní mo ní tí mo ṣe lẹ́ẹ̀kan yìí tá a máa ń ṣe kíní pàápàá àwọn eré wà àwọn eré wà ọmọdé sì yóò ṣe mọ́ ẹ tí wọ́n ti pọ̀ tá a máa ń ṣe taste by moonlight ẹ máa rántí taste by moonlight tó yẹ pé ó bá dán mọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀ àgbàlagbà kan wá já lábẹ́ igi á máa á fà lọ àlọ́ o àlọ́ kí ló kọjá wájú ilé ọba tí yóò kọba kí ni o eṣinṣin ni o sọ́nṣerú yẹn mọ́ irú àwọn àlọ́ yẹn tá a máa pa àti àwọn aláàṣàmọ̀ nǹkan àwọn òwe nǹkan kan tá a máa ń pa fúnra wa yẹn ẹ rí pé àwọn ọ̀rọ̀ yẹn ó máa ń mú ọgbọ́n kan wá àkútọ̀ bàbá mi kan láńlá àkùkọ bàbá mi kan láńlá ẹ̀yẹ kìíní kan ló ń jẹ kì í ṣàgbàdo kí ni o àtún sọ ṣẹ́rí kò sí inú nínú àwọn eré báyìí láyé ìjọ́un tá a máa ń ṣe òun ó máa ń jẹ́ kí inú wa dùn a máa ń wò as in we, we, we always look forward to play such play pátí ní break time báyìí inú wa máa ń dùn ni àwọn tó máa ṣe sway tó máa ṣe sáré ilé tẹ́ntẹ́ ẹ̀ẹ́d àwọn tó máa ẹ̀ tó lọ sílẹ̀ náà jẹ́ pé wọ́n wọ́n wọ́n àmì ẹ̀ ẹ̀ àtàrà wọn original panadol extra ó tún gbé dé tún gbé dé ó tún gbé dé rí ah ó tún gbé ó tún gbé ó tún gbé àwọn ṣe báyìí ayi ẹjọ́ àwọn eré nù ọmọ mú kọ́ mọ́ sharp wọ́n mú kọ́ mọ́ sharp ẹ tí mo ta máa ṣe náà jẹ́ pé a máa dra ń báyìí a máa wo ẹni tí ó lè jìnnà sí i. iyún náà wà àtọ́mọ̀ṣe bójúbójú olóró ń bọ̀ ẹ para mọ́ ṣé kí n sì sì sì sì ẹni tó lóró bá mú apàjẹ ojú ta mi ò àtẹ̀pà ojú ta mi ò àtẹ̀pà á wà lọ họ á wà lọ lúgọ síbì kan á lúgọ síbì kan á máa wá ẹni tó máa wá kiri ẹ tún mọ police and thief ẹ̀rẹ́ta ayé gba police and thief náà ah! oh! àwọn èèyàn eré wà eré wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àti ẹ̀ lè máa sọ kí wọ́n jẹ pé àti máa bí alèkora bí bẹ́ẹ̀ wà jọ márùn bí márùn bí àwa mú okùn sáàárín àwa máa fà pé ìyàwó tó máa fara wọn ṣubú náà méjì kára tó máa ra pàṣẹ. àwọn eré ta ń wo ẹni tó lágbára jù nìyí tá a máa tún wá àwọn eré láti òkè ẹja tó wá fi eré ká tó wá pa ẹ̀ǹtì sẹ́gbẹ̀ẹ́ díẹ̀ ẹja wo àwọn ìpápánu àti oúnjẹ tá a máa ń jẹ ńgbà yẹn mò hmm, ń sọ̀rọ̀ àbí ó kì í síbẹ̀ ẹ má wọ̀rí nígbà máa padà wá a máa sọ àwọn ọ̀rọ̀ ìpápánu àti oúnjẹ tá a máa ń jẹ ẹ jẹ́ ká mú owó ní ẹ ṣiṣẹ́ ìtẹ̀sí ní ẹ a máa mú lẹ́kọ̀ọ̀kan a máa àti sọ báyìí tàbá wa dé láti ibi eré ní bírèkì tí mò ń lọ yìí a wá sọ̀rọ̀ lórí àwọn oúnjẹ àti ìpápánu tá a máa ń jẹ láyé ọjọ́ ọ̀hún ẹ má gbàgbé o ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi ẹ kí mi náà fìlì àwọn eré yẹn torí mo ti ń gbà lọ kọ́lọ́ ń ṣàánú àwọn ọmọdé ìsìn wọn rere ṣe mọ́ àyè kọ̀ǹpútà yìí náà ni ẹ bá dẹ̀ wò dáadáa ohun tó ń dálẹ̀ ó pọ̀ ń kọ̀ǹpútà yìí dálẹ̀ ó pọ̀ gan-an torí pé kí ni tọ́mátì jókòó báyìí tọ́ ti ń tẹ̀ báyìí àti tó yẹ kán rí àti tó yẹ kán rí wọn á máa rí ń bẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ ní charles lock tẹ̀ fi charles lock sórí fóònù yín àwọn ọmọdé sì mí ìgbà mi wọ́n ti ṣáàpù débi pé wọ́n á wẹ́ẹ̀nù ẹ̀bùrú bí a kàn ń download nǹkan mi àbí ká pọ́n pé ò tẹ̀ jẹ́ àwọn àwọn ọ̀rẹ́ wọn tó ń bá rìn nǹkan tí wọ́n rí àwọn kinní tá à ń sọ yìí ẹ wò ó àwọn àti mo fẹ́ lè ní ìgbà ìgbà ayé tiwa nígbà dáadáa ayé òde ìdáwọ ayé òyìnbó ayé òyìnbó ló ń àwọn àwọn adúláwọ̀ dẹ̀rẹ̀ black black black is beautiful bẹ́ẹ̀ ni dúdú gan ló lè ṣe dbn dúdú by nature àwa gan la lè ṣe jù torí pé àwọn kan tó lòun ti fún wa láti ọ̀run àwọn ọpọlọ yẹn kódà gan òyìnbó ń lé ni wọn ò lè bá ṣùgbọ́n torí pé àgọ́ àti gúnyàn ara wa kéré kò jẹ́ ká lè kò jẹ́ kò jẹ́ ká mọ ohun tó tọ́ sí wa kò jẹ́ ká kò jẹ́ kò jẹ́ ọmọ ẹlẹ́ran wa máa ń jẹ eegun hmm, aláṣọ wa wá ń wà kìsà àwọn òyìnbó kan lẹ́yìn kan máa dé wa kí torí bí kìíní ọpọlọ wà agbára wà ìmọ̀ wà àṣà wà ẹ wá wo àwọn òyìnbó wọn máa wá láti ìlú wọn lọ́wọ́ wọn á wo àṣà wa ń bí ẹ wo ẹ má jà fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ a tún sáré fi ẹsẹ̀ rájò fúnpá kékeré kan ẹ fẹ́ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi lórí Victor Oyèbọ̀dé Facebook àbí lórí Orísun yìí ní Facebook náà ni at Orísun lórí Instagram Twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kì í mọ àwọn eré tẹ́ ẹ ṣe nígbà tẹ́ wà láyé ìgbà tí ẹ kémi náà ká lè fíìlì ẹ̀ ó yá ẹ káàbọ̀ padà sórí ètò ẹ ìkànnì Orísun ni a wà yìí bẹ́ẹ̀ ni akínyín sì ni ètò <laughs> abala tí a yìí ní abala àtẹ̀jíṣẹ́ gbogbo àwọn orúkọ tẹ́tí ránṣẹ́ sí wa àwọn tó ṣe ọjọ́ ìbí tó ń ṣe ìgbéyàwó tó ń ṣe ìwúyè ìkómọ nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làbí àwọn olólùfẹ́ ìtàn wà ní ìtòsí tẹ̀lẹ̀fẹ́ kan mọ̀ pé ẹ sì ń rántí wọn ẹ sì nífẹ̀ẹ́ wọn síbẹ̀ ẹ àsìkò iṣẹ́ báyìí láti máa bá yín kí wọn bí ẹ ṣe rán wa láṣẹ jẹ bẹ́ẹ̀ ni ní àkọ́kọ́ afẹ́sáré dé ìlú Ìkòròdú àgbẹ̀dẹ àwọn men àwọn excellent men chapel of revelation yẹn rccg lagos province ninety nine chapel of revelation wọ́n ní kábàáwọn kí mr sulaimon david tí ó ṣe ọjọ́ ìbí ní ọjọ́ sunday tí ó kọjá yìí wípé we love you so much àǹfààní pé àwọn nífẹ̀ẹ́ gidi pé gbogbo akitiyan yín nínú ìjọ gbogbo akitiyan yín nínú ẹgbẹ́ àwọn ọkùnrin rere yìí àwọn rí àwọn sì nífẹ̀ẹ́ yín àwọn sì gbàládùra pé ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ ọlọ́run á túbọ̀ máa bùkún fún yín àti ẹ̀yin àti àwọn ọmọ àti gbogbo tí ẹ bá dáwọ́lé sí rere pé gbogbo ẹ̀ ló máa yọjú sí rere pé ọlọ́run á ṣẹ̀bẹ̀rẹ̀ sí máa fi á fi ọjọ́ kún ọjọ́ yín á fi ọdún kún ọdún yín nínú owó nínú ọrọ̀ nínú àìkú baálé ọrọ̀ ọlọ́run á fi máa ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó ṣe máa rí ẹ láti RCCG Lagos Province ninety nine Chapel of Revelation Mr Sulaimon, happy birthday sir bẹ́ẹ̀ ni ẹ akíntayédé ìlú Anambra Mr Okeke Charles ọlọ́kàbọ̀n kí ìyàwó òun Mrs Janet Okeke pé darling you are the best lady in the whole world and I love you with all my heart. <laughs> àwọn Ìgbò náà ń gbọ́ tiwa bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé ètò yìí àti Haúsá àti Yorùbá àti Ìgbò àjọ níní Mr. Okeke láti dùn Anambra ní kàmáwọn kí ìyàwó pé happy birthday bóyá máa rí nìyẹn àti láyé kí um, Miss Benita tó ń gbé ní ìlú Èkó ní Maryland pé ọ̀sẹ̀ ọjọ́ ìbí ní àìpẹ́ yìí and we are all wishing you happy birthday láti Orísun TV pàápàá èmi tí mo jẹ́ ọ̀rẹ́ yín Victor Oyèbọ̀dé Ìfẹ́rótìmí ẹ pé happy birthday ẹ atẹ́tẹ́sáré dé ìlú Ìbàdàn àfẹ́sáré kí gbogbo àwọn Mr Ayélòkun àti nǹkan kan bẹ́ẹ̀ àwọn tí wọ́n tán di Ìbàdàn mú nìyẹn pé ẹ kú kó lè da ẹkú yọtọ̀ mi ẹkú gbogbo bó ṣe bẹ ṣe ń dù ú àti <laughs> ẹ má jẹ́ ń bẹ ẹ ẹ̀mí mọ̀ yín dáadáa sir we are celebrating you today because you are the best happy happy happy ẹkú ẹkú gbogbo bó ṣe ń lọ yìí you are the best sir akànkí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni. ẹ àtúfàsọ́rí dé ìlú Kwara afẹ́kí Mr. Toki yes Mr. Toki pé you are the best man lórí pé òun kí àwọn ọ̀rọ̀ òun tó wà ní Èkó níbi iṣẹ́ pé iṣẹ́ ló gbé àwọn lọ sí ìlú Kwara tó ṣùgbọ́n àwọn ò ní pẹ́ padà ní Èkó pé àwọn ti miss àwọn ẹgbẹ́ wọn ẹ mọ̀ pé ẹ̀yẹ̀ngbẹ́ dáadáa ẹ̀yẹn dáadáa làwọn èèyàn ti yín àwọn náà sì ń gbọ́ ti yín bẹ́ẹ̀ yẹn ẹ wò ó àtẹ̀jíṣẹ́ yín àṣírí retí ẹ máa fi ránṣẹ́ sí wa àwa sì máa bá yín kí wọn níbi ṣẹ́tẹ́ bá rán wa làwa máa jẹ ẹ kó tó di pé a tún máa pe àwọn orúkọ míì tó kù àti padà sórí ètò tí à ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yá ẹ káàbọ̀ padà sórí ètò akínyìn ṣàlàfíà lẹ́wà ṣẹ́ ń bá wa lọ ṣẹ́ ń fi ọkàn àti ìfẹ́ bá wa lọ lórí ilé ètò bá ṣe ń lọ ó rí bákanbákan bákanbákan àwọn àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn bísí gan owó làwọn èèyàn ń lé káàkiri <laughs> láàrin wọn pọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n tó bẹ̀ ti bẹ́ẹ̀ lọ àwọn tá a ti kíyẹn náà mọ̀ wọ́n ti ń gbádùn ara wọn bẹ́ẹ̀ mo dẹ̀ rántí pé èmi mọ̀ pé DJ wa orin tó fún yìnyẹn ẹ ẹ ti ń mix bó ṣe máa rí rẹ̀ má wọ́n rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan á tún máa tún máa ṣàlòyìn láwọn orúkọ yẹn àti àwọn ìgbádùn yẹn bó ṣe lọ lórí ètò àkìyìn bẹ́ẹ̀ ni àwọn orúkọ tèmi òye padà Victor Oyèbọ̀dé Ìfẹ́rótìmí ní orúkọ tèmi o ẹ ṣẹ́ mọ̀ pé ká ṣeré pa ká sọ̀rọ̀ ìfẹ́ ká sọ̀rọ̀ ẹbí ká lè kọ́gbọ́n kan àbí èkejì òun lèmi wà fún ẹ̀ẹ́dẹ̀ máa gbàgbé ìpè lórí ètò yìí ẹ ní àǹfààní láti ṣe kí ni fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ẹ ti tẹ̀tún ní àǹfààní láti já sí ọ̀rọ̀ tó bá ń lọ ẹ bóyá ẹ bá fẹ́ já sí ọ̀rọ̀ tí à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ lè kàn sí wa lórí at Orísun Facebook at Orísun Instagram àtorísun lórí twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóde jẹ́mi náà lẹ́fẹ́ bá fomi jomi torí ọ̀rọ̀ lẹ́fẹ́ bá chat ìṣòye yín ẹ ẹ lè pàdé lórí facebook victor oyèbọ̀dé ni èmi ń jẹ́ lórí facebook ẹ̀yin tèmi náà kí lẹ ń ṣe náà ẹ máa pẹ́jà fọ́lọ́ mi lórí instagram lórí instagram ẹ̀ẹ́dẹ́gbẹ́jọ́ kì í dáṣà official boy alinko ni mò ń jẹ́ lórí instagram jẹ́ kájọ jẹ́ kájọ di ọ̀rẹ́ kò yẹ yín ẹ lè sọ o àǹfààní kan lè yẹ pé ẹ̀yin tèmi gangan ni màá kọ́ fi fún kó tó di pé àwọn aráyé gbọ́ ẹ bó ṣe máa rí nítorí pé kí ni àjọlẹ̀pọ̀ bíi iṣan ọrùn ni ẹ máa gbàgbé tá a sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ à ń sọ̀rọ̀ lórí eré erémọdé àtijọ́ àti tìsín ẹ kàtọ̀ nípa sùwé sáré lé ká máa ṣe káìtì Eh, tẹ́ńtẹ́ mo ní ní mo ní ní bojúbojú onísàǹtìfù eh, kí la tún máa ṣe ń gbà yẹn náà tébù sọ́kà àbí tá a máa ń fi tá a máa ń fi ọmọ orí báírò tá máa ń fi ń tẹ kíní tá a máa ah, oh. àbí kẹta máa ṣe rọ́bà ẹ̀rọ tó yẹn náà tá máa ń ta rọ́bà wáyé pé tó bá ti lọ jù tó wáyé pé tó bá ti gorí àwọn báyìí o ti jẹ́ nìyẹn àti bẹ́ẹ̀ ooo èrè pọ̀ gan tá a máa ṣe gbà ẹ́ àbí tá a máa mú ìṣòro ní tá a máa lọ síbi tí àmọ́ wà tá a máa dúró bíi a máa falà bíi mélòó kan tá a máa fa báyìí tá a fi ìṣó tá a máa ṣe báyìí rẹ pé ó máa dúró lórí ẹ̀ báyìí ó máa dúró lórí ẹ̀ báyìí àti tá a máa ń takòtó ẹ̀rọ tó gbẹ̀rẹ̀ náà tá a máa takòtó wàá tá tẹ wàá tẹ̀mí wọ́n á máa kọlu ara wọn wọ́n máa kọlu ara wọn wọ́n máa kọlu ara wọn àbí kẹ̀ kántàsì tá a máa ṣe báyìí tá a àwọn àpò sílẹ̀ báyìí yẹn tó bá ti tó bá ti tó bá ti dé ìkejì báyìí o ti jẹ́ nìyẹn. ẹ wo eré pọ̀ tá a máa ń ṣe nígbà yẹn ó dèrè ọjọ́ ìjẹ́ kínú wa máa ń dùn gan-an. ẹ̀rọ ìgbà yẹn sound sound gan tá a máa ń ṣe sound sound báyìí tá a fúbọ́ọ̀lù báyìí táwọn àfi sound sound la máa ń pè ah, àbíkọ́ tá a máa ń ta òkòlò tá a máa fi eh, a máa ń pè ní ẹ̀pọ̀n àbí nǹkan a máa ń pè báyìí bí òkòlò báyìí tá a máa mú dáìsì méjì báyìí tá a máa dà ẹ pé ìwọ títí ẹ bá ti kéré jù ó ti já lọ àbí kí ẹ tó máa ṣe after that one original panadol extra ó tún gbé e dé wọn ẹ kẹ́ máa ṣe báyìí ah, eré pọ̀ ẹ wo ìyẹn nìyẹn ẹ ká tó máa wo àwọn orin tá a máa kọ́ ń gbà yẹn tí wọ́n kọ́ mọ́ sìn ẹ rántí HIV fọ̀dà yìí fọ̀dà yìí popo. P.O. P.O. for the hippopo antinomius for the hippopotamus hippopotamus ẹ rántí ẹ rántí jumbo my son I send you to school you don't know how to spell your name ẹ rántí yẹn ẹ tún rántí ẹ ẹ wherever you go go go go go. go wherever you see sisi Èkó do not say yes when you mean to say no bàbá Ìbàdàn <laughs> ẹ tún yọ sí lábẹ́ igi òrom̀bó síbẹ̀ la gbé ṣeré wa inú wádùn wádùn ara waya waya abẹ igi igi orombo òròǹbó <laughs> oh, ẹ wo àwọn orin àti kọ sẹ́yìn sẹ́yìn ẹ wo àwọn orin yẹn ẹ lè ṣe voice note kẹsẹ̀ rẹ̀ sí mi ẹ ṣe voice note kẹsẹ̀ ǹdẹ̀ sí mi ẹ sẹ́ǹdẹ̀ sí wa lórí Orísun lórí lórí àtOrísun ní Facebook àbí Instagram àbí Twitter ẹ ká fìlì ẹ kó yé yín bó lè jẹ́ lórí lórí whatsapp náà ni ẹ lè àmì lórí facebook ẹ lè kọ orin ẹkẹ send ẹ lè ṣe bọ́sẹ̀ ẹkẹ send ẹs ẹ ká fi ilẹ̀ ẹgbẹ́ mi lọ sí gbà yẹn àwọn ọmọdé ò rere ṣe mọ́ ah, ó dùn mí wọn ò rere ṣe mọ́ mo tún rántí kíní kan ẹnikẹ́ni tó bá wù wẹ́ o kò fi ṣàyà dídé sókè ojú ẹ wálẹ̀ ìsapá ọ̀tún rẹ ìsapá òsì rẹ kárìnkárìn tó bá mú wá o kò <laughs> yẹn náà sọ àbí who study me from the cooking pot number one study me from the cooking pot oh me oh yes is it me then who ah, yẹn náà tún wà àbí fall fall like a mango tree ẹ̀wẹ̀ mọ̀ yẹn boom tá a máa ṣubú bí mango tree ah ooo oh. ẹ̀jẹ̀ àtúnwá ẹ̀ka tó wá lọ sí àwọn oúnjẹ tá a máa ń jẹ tẹ́lẹ̀ ẹ rántí ìgbà ayé bàléwà bàléwà tó máa mọ̀ ní gbogbo ẹnu àwọn akópa kọ́ lè máa rí pẹ́nu. ayé mi o ṣe tó rántí ìgbà ayé gúgúrú àtẹ̀pà tẹ́ pé wọ́n máa ń ṣe pọ̀ sínú láìlọ́nù báyìí tẹ́ bá ráwọn ọmọ àwọn ọkùnrin kan tó máa ń ṣe ń gbà yẹn tẹ́ ọmọ láti bo wáyà lọ sókè báyìí wọ́n lè ṣe báyìí á lè wọnú lánàá nìyẹn gbùrù báyìí wọ́n ṣe wọ́n ta kó wọ́n ta kó wọ́n fi lọ́kọ́ ooo oh, ẹ tún rántí condensed milk ah! mo mú yàrá ya condensed milk <laughs> ah, ọlọ́wọ́ ìgbà kan náà wọ́n àtẹ́yẹ pé ẹ rántí ekona ogun one ẹ mọ ekona ogun one yẹn tó máa ń dùn báyìí ẹ rántí bàbá dúdú bàbá dúdú. Ah! tó máa gùn lọ àbí títí pẹlẹbẹ ẹ wọ títí pẹlẹbẹ. <laughs> oh god ẹ tún lọ́sí ìgbà kan àyẹ̀wò tá a máa ń jẹ mọ́mọ́ ẹ̀kọ́ tá a ń pè ní agídí hmm. ìgbà mo wà ní sọ́kọ̀ ní sùúrù lérè ńgbà yẹn agídí yẹn wọ́n máa pọn sún ní báyìí pupa báyìí wọ́n máa fi bọ́gọ́ ẹjọ́ ti bọ́gọ́ wọ́n á fi egungun sáàárín ẹ̀ egungun yẹn ni à egungun à egungun yẹn lọ́jọ́. Ah, ó máa ń dùn ẹgbẹ́ bàbá yẹn pé bàbá nǹkan a máa ń rọ ẹ̀wà sínú nylon hmm, nídàbí nídàbí ìrànù tí wọ́n máa ń lù a máa rọ ẹ̀wà sínú nylon ata kókó àwọn ará já etí ẹ̀ ń dì í báyìí a máa ṣe ẹ̀rọ tí ó fi o ó fi o ó fi o ẹ̀rọ tí ó fi o ẹrántí ẹjọ ń kwà wọ́n ń pè ní kí ni wọ́n ti ń pè tàǹfìrí tàǹfìrí tá a bókí máa ń ta yẹn àtijọ́ ju àwọn ọmọdé sí wọn ò mọ wọn ò mọ yé jẹ wọn ò mọ àwọn bá àṣẹ máa ń gbádùn ayé wa nìyẹn ẹ tún rántí ẹ̀yìn aláǹgbá ẹ̀yìn aláǹgbá ẹ̀yìn aláǹgbá dédé gbódódódó báyìí ó ní kọ́lọ̀ oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi ìgbádùn wọn agbáyan gan ìgbé wá wo ayé òde òní kí àwọn ọmọdé kí náà rí ṣe kí náà rí ṣe kò sí fóònù kankan mọ́ kò sí fóònù kankan mọ́ àwọn eré ìgbà yẹn máa ń jẹ́ kí ẹ̀gbọ́ inú break time báyìí àìní àwọn máa dùn ní break time break time láti pẹ̀tà máa ń ṣe monkey post ẹ̀rọ ti monkey post tá máa ṣe mọ ọ̀dẹ̀ àwọn kan sì máa ń ṣe é sìn náà wọ́n máa ń ṣe monkey post nísìn tá máa ṣe monkey post náà máa gbá bọ́ọ̀ síra wọn. ẹnpa ẹran sígbà tá máa ń fi táyà tá máa ń yí táyà yẹ ẹ̀rọ ní kílẹ̀ ọmọdé mọ̀ àfi kó yí táyà kó dẹ̀ ẹ máa parí ẹ̀yẹn wọ́n ní kílẹ̀ ọmọdé mọ̀ kó yí táyà kó ṣe kiri. <laughs> ẹnpa tá máa ń fi ìdérí ìdérí péǹtì tá máa mú áńgà áńgà dáàdi ńlá yẹn àwọn ọlọ́yọ̀ áńgà wọn àwọn àna gbọ́rọ̀ àwọn àṣẹ ẹnu ẹ̀ bíi kododo a máa yí kiri láàrin àdúgbò ó máa ń dùn ká ẹ mọ ẹ tó rántí ìgbà tó máa ń ṣe dádì and mọ́mì dádì and mọ́mì kálẹ̀ mi ni dádì káríwọ̀ ni mọ́mì àwa mú bóyá dẹ̀ríkà kékeré kan àwa já ewé àlọ́ mú epo díẹ̀ lọ́dọ̀ mọ́mì àmú epo díẹ̀ lọ́dọ̀ ìyá wa àti bàbá wa àwa máa dáná jẹ mo ti jẹ mọ́mí oúnjẹ yìí dùn ẹ̀rọ ni ah, my dear oúnjẹ yìí ò ṣe fi iyọ̀ díẹ̀ sí ní ah, kékèké nígbà yẹn àwọn ti dájú àmọ́ mi àmọ́ lọ wá àwọn àwọn ilé tó ti àwọn ilé àkọ́kù kan àbí ilé tí wọn ò gbé mọ́ táwọn máa ṣe àwa ṣe a ṣe kí wọ́n ti ń pe kínní àrò mẹ́ta àwa àgbẹ̀ kántàtì kékeré kan sórí ẹ̀ àwa máa dáná láti kékeré láti kékeré ni a ti ń kọ́ra wa bí a ṣe ń ṣe ìtọ́jú ilé kékeré ni àwọn ọmọ yẹn ti ń wò pé òkè iṣẹ́ obìnrin ni pé kó dáná fún ọkọ iṣẹ́ ọkùnrin ni pé kó kó appreciate ìdáná ìyàwó ẹ̀ nígbà tí wọ́n á ṣe tán wọ́n á dáadáa àmọ́ mi jẹ́ ká lọ sùn ẹ̀wọ̀n tí ń ti ń kọ́ra náà bóyá bóyá àkọsí bàbá àwọn bàbá àwọn ìyá wọn ṣe ń lé náà fi ń ṣe practice ni ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn nǹkan kọ̀ọ̀kan wà tí a ti kọ́ ó mú kí rẹ́pọ̀ wà láàrin àwọn ọ̀rẹ́ ó mú kí gbogbo wa kí a máa ṣe gbogbo ní ní ìṣọ̀kan eré wà gbogbo ẹ̀ wà ṣùgbọ́n sìn àwọn mẹ́wàá lè kóra wọn jọ sójú kan fóònù ni ọkọ àtìyàwó kan lè wà ní kọsálẹ̀ mi lè àwọn nìkan ni o tó yẹ kọjá bá wọn sọ̀rọ̀ pé àbá wọn níṣẹ́ kọjá bá wọn kọjá bá wọn ní kọjá ṣé yẹ yín wọn wà ní sọ̀rọ̀ sí wọn wàá máa tẹ fóònù àtẹrí nǹkan tí àyè kó tó kó tó dálẹ̀ ó pọ̀ ó ó máa ń dùn mí gan ó máa ń dùn mí gan ṣe ẹ̀ ń gbádùn wa ẹ wo ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi ẹ̀kẹ́ mi náà fìlì àwọn tí mi ò rántí tẹ́yìn ṣe nígbà ayé tí táwọn ò ṣe because at least ọmọ nineteen eighty ni èmi ẹ̀tọ́ bá wò títí forty two ah so bóyá àwọn nineteen seventy títí nineteen eighty ni àwọn oríṣiríṣi ṣe ń gbà yẹn ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni èmi náà fẹ́ mo fẹ́ fìlì ẹ̀ mo fẹ́ fi ilẹ̀ ẹ lè sọ tí máa rí àwọn tí máa rí pé ó ti tẹ̀ mo lè fún yín ní whatsapp mi kájọ kẹ́ fún mi voice note kátúnjọ kátúnjọ lè pọ̀ kájọ wo àwọn eré yẹn bó ṣe máa ń dùn ẹ wo yanu máa ṣẹlẹ̀ one of these days àwọn àwọn àbúrò tàbí máa tàbí máa kóra wa pàwọ́ ó sùn yẹn àwa ṣeré yẹn á tún ṣe ṣùgbọ́n ká tó dìgbà náà ẹ wo ohun mi ká kúrò ṣùgbọ́n á lọ náà ni ìmọ̀ ká tó lọ ẹ̀ka sáré dókè lọ́nà ká lọ fẹsẹ̀ rájọ DJ mi ṣẹ́gzì lọ wí lò ó yá tún gbé mi lánàá dá level à ń bọ̀ ẹ má yí kúrò bẹ́ẹ̀ akínyìn ní ètò. ó dáná àyín ti tèmi bóun ni ẹ̀ka tààrọ̀ ṣé ń gbádùn ètò wa bó ṣe lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan bá ṣe mú lọ ní ṣísẹ̀ntẹ̀lé ṣé ń gbádùn lọ́pọ̀ tá ti bẹ̀rẹ̀ títí dé àkókò yìí ẹ̀fẹ̀ la ń ṣe ẹ̀fẹ̀ la wá ṣe lẹ́rìn ẹ̀ bó ṣe yẹ kó rí gan nìyẹn gbogbo ẹgbẹ́ everything ti serious jù ẹ̀ má gbàgbé o fún àwọn tó ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa orúkọ tèmi ni Victor Oyèbọ̀dé Ìfẹ́rótìmí ẹ̀ adẹ̀tí ń sọ̀rọ̀ látàárọ̀ àsọ̀ lórí eré tí a ti ṣe ní eighties sẹ́yìn sí nineties sí seventies ẹ a rẹ̀ sọ nípa àwọn eré tá a máa ń ṣe ńgbà yẹn a sọ nípa sùwé a sọ nípa sárelé a sọ nípa kántàsì ram kántàsì a sọ nípa ká máa yí táyà ẹ a sọ nípa ká máa skipi róòpù ẹ mọ̀tọ́ ń pè yẹn Yorùbá kára àwọn sábà máa ṣe skipi róòpù Eh, a lè sọ nípa pé eh, bojúbojú olóró ń bọ̀ police and thief nǹkan kan nígbà tá a ṣe yẹn tán àtọ́sọ̀rọ̀ lórí àwọn oúnjẹ tá a máa ń jẹ nígbà yẹn mo mẹ́nu bà bàléwà mo mẹ́nu bà ehm, lọ́lípọ̀pù condensed milk mo lẹ́nu bà mo tún mẹ́nu bà òfìò ehm, mo mẹ́nuba bẹ́ẹ̀ mo tá mẹ́nuba àwọn orin tá a máa ń kọ nígbà yẹn àwọn orin tó máa ń mú orí yá wá àwọn orin tó yẹ pé ó máa ń jẹ́ kí inú wá dùn yẹ pé inú wa tó ti pé wọ́n ti lago break gbọ̀ngàn gbọ̀ngàn break time everybody láti tú jáde àjọ máa ṣeré kẹ́lẹ́ wá wò gbà yẹn náà ìgbà wọn máa ń jẹ́ kí eré wa yẹn agbègbè wa jọ máa ń wà pọ̀ ni ajọ máa ń ṣe pọ̀ because kí ni o ò lè dá ṣe o láti kóyàn mọ́ra ni so àwọn eré wa yẹn ó kó àwọn èèyàn mọ́ra ó kọ́ àwọn ọmọdé mọ́ra mo tún rántí pé nígbà yẹn náà tó bá dọwọ́ ọ̀rọ̀lẹ́ bẹ́ẹ̀ àti lọ́lé tó bá dọwọ́ ọ̀rọ̀lẹ́ á tún rí àgbàlagbà kan tó máa ṣe story moonlight story àbí wọ́n ti máa ń pè fún wa days by moonlight hmm. yẹn ni pé a kó wa sí abẹ́ igi ní ìrọ̀lẹ́ a máa pàlọ́ a máa sọ ìtàn fún wa àwọn àlọ́ kan bíi àwọn àlọ́ àpamọ̀ àwọn gbogbo àwọn àṣà nǹkan kan jẹ́ pé apart from pé bóyá a fi ń ṣeré ó tún fún wa ní àwọn ọgbọ́n kankan a tún kọ́ àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan nú ẹ̀ tẹ́yìn náà bá wò dáadáa tẹ́ bá wo ìsìn àwọn ọmọdé ò rere ṣe mọ́ eré wo ló wà ń tà ń sìn kó tí ẹ̀ sí àtọ̀ sí pé wọ́n play game lórí fóònù àdáṣe náà dẹ̀ ni torí ẹ̀dẹ̀ rèé tẹ́ bá wo ń sìn yìí most àwọn ọmọdé mélòó ló lè relate pẹ̀lú àgbà ọmọdé mélòó ló lè ṣeré nígbà tí ń ṣeré kò sí torí pé kí ni withdrawal withdrawal method yẹn yẹn ni pé àdáṣe àdáwà àdáṣeré yẹn ó ti wá jọba lọ́kàn gbogbo ọmọdé báyìí à lérí bá a dé ó kúrò gan àwọn àgbà rìn wá gan ó ti ń àfẹ́ẹ̀tì wọn má bèrè lọ́wọ́ yín sí mélòó ní ló ti lọ báǹkì ló ti lọ bá ló ti lọ báǹkì lọ bá kó tó máa ń pe àwọn kọ́sọ́mà kínní tó máa wà lórí lórí tébù yẹn gbẹ̀yìn àwọn ìwé gbogbo nǹkan máa ń ṣe transaction ni transfer transfer pos transfer ọ̀pọ̀lọpọ̀ wá ń sìn àti lọ báǹkì lọ bèrè nǹkan a lè bèrè mọ́ ẹlòmíì gan signature ẹ̀ kò rántí mọ́ nígbà tí o tẹ ẹ̀ sáyìn ìwé kankan mọ́ jẹ́ gbogbo nǹkan tó ń ṣe báyìí ẹ̀rọ ayé ìgbà yẹn bó lọ báǹkì bó gba one naira bó bá tẹwọ́ bọ̀wé kó sáyìn ó lè rí gbà ṣùgbọ́n sìn kò sí yẹn mọ́ ẹlòmíì ò iṣẹ́ mọ́ transfer ni gbogbo nǹkan gbogbo nǹkan ti yàtọ̀ abádẹ́ wo àwa là ń fà á torí pé kí ni àní ọ̀làjúdé làwọn àgbààgbè àṣà ìdílé wa o ọ̀làjúdé ọ̀làjúdé làwọn àgbààgbè àṣà ìdílé wa o ọ̀làjú iná ni ó ti kó bá wa po jẹ́ pé kò tẹ̀ wá po ìfẹ́ yẹn sọmọlà kejì ìfẹ́ àti ìtẹríba àti nǹkan kan tó yẹ ká tó yẹ ká mọ̀ kò sí mọ́ torí ọ̀làjú aṣọ táwọn wọ̀ gan-an kò balẹ̀ mọ́ péńpé báyìí ni ọ̀làjú gbogbo nǹkan gbogbo nǹkan ti wá gbogbo nǹkan ti rí bó ṣe rí kọ́lọ̀ ń ṣàánú wa ayé ti lọ sópin ó ti lọ sópin ayé láyé john ẹwọ ọ̀nà ló kọ́ wa ní gbogbo gbogbo ibiṣẹ́ àti gbogbo tá a máa ń lọ báyìí tọmọdé ọmọ ará àgbàlagbà fín àgbàlagbà gan ọmọ bá ṣe ń bá ṣe bá ṣe bá ṣe ń kẹ́ ọmọ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ẹ wo ó máa ń lù mí o kání kání kání kání a lè rewind padà sí ayé ẹjọ́ òun ni kò bá dùn mọ́ mi gan even kan ní assembly ground a máa ṣeré papọ̀ láti ẹ̀bí grand máa jẹ́ pé mi àwọn òbí ọtí ń ṣe ń sìn ṣá torí àwa iṣẹ́ ti pọ̀ <laughs> ẹ wo bó ṣe máa rí nìyẹn lórí ètò mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí fún àwọn tí wọ́n ti ń bá a bọ̀ láti àárọ̀ láti ń bá a bọ̀ láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò yìí láti ìgbà tí a ti wà lórí láti wà lórí ọ̀rọ̀ tá a ti ń ṣeré wa lórí akínyìn yìí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ mo sì gbàládùra pé ojú àti etí tẹ fi ń gbọ́ wa tẹ fi ń tẹ̀fí tẹ fi ń tẹ̀lé wa tẹ fi ń nífẹ̀ẹ́ wa lágbára ọlọ́run ẹ ọlọ́run náà a máa nífẹ̀ẹ́ yín ju bí ẹ ṣe lérò lọ púpọ̀ àtàwà ní agódò yìí là ń kí yín náà wípé ẹkú yọ̀tọ̀ mi ẹkú ẹkú àtàárọ̀ wípé lágbára ọlọ́run á tún máa ríre bára wa ṣe lágbára ọlọ́run gbogbo ohun tá a bá ti ń retí náyé wa sí dáadáa lọ́lọ́run máa ṣe ẹ mo wá fa ìlé ìfẹ́ lọ́wọ́ pé gbogbo ẹ̀yin ọkọ ẹ̀ ní lùzù ìyàwó yín o ẹ̀yin ìyàwó náà ẹ̀ ní lùzù ọkọ o lágbára ọlọ́run àti ọkọ àti